what rubbish ṣe ṣe máa dúró tí mo ti ná ṣá. ìyá mo ti fẹ́ déwájú lẹ́yìn Young lady, Voloda. Um ọkùnrin mẹ́ta ẹkùn. ẹ ó eh. pè mí. sanayo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ́njọ́ yẹn. èmi àti báyọ̀lé ti ṣe o. ibo lẹ́yìn púpù ìwà náà mo ti ń dúró dé látàárọ̀ please. báyọ̀lé ìwọ fẹ́ jẹ́ ìyàwó I'm saying goodbye to poverty. ẹ̀yin ọmọ gẹ̀ẹ́sì ìgbà tẹ́ ẹ bá ń wá nǹkan ìlérí ńláńlá tẹ́ ẹ bá ṣe kẹ́ ẹ tó rí nǹkan ọ̀nà èṣù ńlọ àwọn èèyàn gbà lówó ìlànà ọlọ́run gbà náà. bàbá tẹ bá ṣe léè fún mi ó bọ́ sọ́lá nìyẹn mo máa tọ́jú ẹ̀ jù báyìí lọ tẹ bá rí ẹ̀ dààmú mọ́. wàhálà wà o. hey what is the meaning of this. how how how, can I be on the front page of fifteen newspapers the same day why do I have this strong feeling pé sẹ́nà yọmọ. Can you please leave Sena out of this? No, ṣé ń bọ́kàn rẹ̀. bàtà lẹ́sẹ̀ odò wọ́n ní wọ́n bá wọn jẹyán pupa nínú àwo pupa wọ́n ṣebẹ̀ pupa sínú àwo pupa fún mi wọ́n tẹ́ pupa mo lé mi ìjẹyán pupa. twenty five twenty kilometers. I'm not interested in this kind of project. Really? ṣọ́bọ̀ pé mo ti fura sí you keep tackling me you keep opposing every proposal I bring forward here why. I can do this I won't. Bayan are you serious. I won't. It's a no. No. òṣèré ilé ayé yìí àbíkọ ṣóhun ló yẹ kẹnu ó sọ. ìrírí ìrírí ìrírí bẹ́ẹ̀ láyé ìrírí. fojú rí tó ojú rí tó ojú rí tó Èdùmàrè ó dá wa ó fàyè àjùlọ síbẹ̀ ohun tó fẹ́ ká mọ̀ ṣóhun la mọ̀ èyí tí kò fẹ́ ká mọ̀ kò fi ẹnì kankan ìrírí ibẹ̀ ìrírí ibẹ̀ láyé yìí ẹ jẹ́ ká ṣọ́ra nílé ayé yìí torí pé bá ṣara pàṣà lè jánu torí bá ó kíyè sára ajá lè jẹ dùgbẹ̀dùgbẹ̀ tó sinmi lókè tó bá jábọ́ abalẹ̀ jẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra nílé. little baby. Hey, she's so sweet, like pizza pepperoni. jó ẹ e lọ́wọ́ tó fi jólẹ̀ kí ló ń ṣe ẹ́ tí kò ṣe nìkan kan rí ṣẹ́ wa tó ní ló ń jọ ẹ lójú ìyẹn ò pé kẹ́ẹ̀bà ẹ jẹ́ oh baby you know dey tire you no dey weak o. Oh ṣe ń fún wọn bèbí lọ ṣọ́ra kí gbà má lọ tán. sì ń bínú. olúwa má dá ayẹyẹ àwa fàyè ṣe ayé lé má dá ayẹyẹ àwa fàyè ṣe ọ̀rọ̀ nàìjíríà yìí bẹ́sẹ̀lẹ̀ bẹ́sẹ̀lẹ̀ olúwa yes sir. wọn náà ti ṣe ah mo ti ṣe mo ti parí ẹ <laughs> ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mo ti ṣe tán ẹ lè máa lọ báyìí. mo rò pé wọn náà fẹ́ jọ ìyàwó mi ni. <laughs> ẹ sá. mo rò pé fẹ́ jọ ìgáǹgì wọn ni. ṣé thirty billion gang one hundred and fifty million gang ọmọ ibi kan kó million sisi Maryam, now. Ah. ah, ah mm. sisi tó fún mi. bẹ́sẹ̀ lé. ọ̀gá ẹ ká sàn. Ah, tó tó tó fún mi uncle Dimeji. Ẹ káàsán. How are you there? Ẹ káàsán. Fine, thank you. How are you? Ah, Monique, ní are buying bá yín ṣe weekend. Ilé wà boring fún mi. That's okay. Ilé ni ilé ẹ̀yìn náà. Sister mi Oh, Mama, kuku mọ kúkú ń dúró de àjọ ń jáde ni. Ó oh. kúkú mẹ́rin tó ní. Kó tó tọ́jú, kó tó tọ́mú, kó tó gbé gèlè Ah, sista mi. Tó o bá ti jọ ẹ̀sùn kí lára wọn ń balẹ̀. Òun ló nìyẹn. Miriam, can we go please? Ah. Oh. Mm. Mm. Ẹ ẹ káàárọ̀ ma. sista mi. kí ni nǹkan náà kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ báwo. kí ni mo tún ṣe báyìí. ní látàárọ̀ tó ti dá mi dúró. Ah, hmm? ṣé mo dẹjú ọ̀dà má bínú jọlẹ̀ hmm. sorry. Hmm. Ah, kí ló ṣẹlẹ̀ ọlẹ́ school ni. mo ní kí wọ́n bá yín ṣe weekend ni. <laughs> o ṣé o káàbọ̀. wá wọlé lọ. sista mi pa wọ́n pa oh, wọn ṣe ẹ ṣàrà tọwọ́ fún mi tẹ bá wọn. ó sì yà lọ jáde bí sí gèètì fífa lọ́ọ̀kì sí ṣòwò kí mọ́tò lè máa ń fò. mo fẹ́ kó fò lójú mi náà ni kí n wo láàárọ̀ yìí. ṣé máa ṣí gèètì. ẹ má bínú mọ́. rí o sọrí. ìlànà jẹ gbá gbogbo ọpọlọ ẹ sọrí. ọyá náà. kí ni sọ̀rọ̀ lẹ́nu. gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ tó fún mi. ẹ fi mí lẹjọ yín tó jẹ́ pé ẹrí yan ẹbìrin yàn. òkè yìí ah, ni ò jẹ́ arókè ọ̀hún kẹ̀sì mọ̀ wo ó yẹ kí n ti pè yín ọlá pé yín ní nọ́mbà yín àti pé fóònù tèmi gan ò fi bẹ́ẹ̀ dáa ìmọ̀ dákúdájì ni. <laughs> kò sí wàhálà ìkúkú ẹ̀ ń ṣèyàn bẹ́ẹ̀. sísí tó fún mi. ẹ gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ lé. ó ga jù ó ga jù. gbẹ́sẹ̀ lé. gbẹ́sẹ̀ lé. <laughs> ẹ náà lọ́wọ́ àkọ́jẹ jàre. sísí tó fún mi hmm. tí máa ń wẹ̀yìn tí máa rí ẹ tó fún mi. ọlọ́run Ọlọ́run nílé parọ́ èèyàn mi ni ẹdá <laughs> ẹwọn ẹdùn ẹwẹ kò sí wàhálà wọn bọ. ẹ tẹ bá jẹ nǹkan kunu ilé mi náà wá ń ta o. Ah. ọmọ tó dáa ni ó parẹ́ etí ọ̀dà yóò wo gíláàsì kù ni bọ́tọ̀ mi tí n bá padà wá ní ayé ń gbà mí obìnrin ni mo fẹ́ jẹ́ ọmọ tó pupa tí ó sàn gidi tí ó pupa tí ó sàn kí tó wá ní sẹ́ńjì díẹ̀ dúró lọ́wọ́ ráńpẹ́ màmá fa àwọn ọkùnrin pa ni mo ti ráyè òsì mo ti ráyè wèrè ó sọ tí màá tún padà wá ráyè ijọ́ mi tí wọ́n á tún kọlà òfu ẹ̀rùn kan fún mi o ojú mi ọmọ dán bọ̀rọ̀bọ̀rọ̀ ni kí ni náà lè dàbí American citizen. oyoyo baby yabọ dídé tọ̀tọ̀ rí. tó fún mi kí n wá. she wanna do the do every day do the do every time. ọ̀bọ ìbò ló wà máa kó lọ́fíìsì ẹ o ẹ̀ náà mo ti dúró dé lọ́fíìsì títí tí mo rí ẹ mo wà ń ta ọ́fíìsì ẹ ẹ máa jókòó sínú mọ́tò mi díẹ̀ mi lè jókòó sínú ẹ̀mí láwọn private discussions kan lórí fóònù má pẹ́ má pẹ́ má pẹ́ mo ń ṣe ok. wàhálà. we are the estate gate. I can't see you. I'm even standing outside. Yeah, jókòó sínú mọ́tò to make us. Ah. Eh, plot 17B. I doubt this because I'm waiting outside. Okay. Go for me. Um, Uncle Dimeji, a káàsán. <laughs> Kí ló wá ṣe ládùúgbò yìí? Májìsì Majesty later. ẹ ṣáà máa sọ fún àǹtí mi pé ẹ rí mi ṣẹ́gbọ́. Óò oh, kí n má kù di méjì. ìdè ìyọ̀bọ̀ di. mo tẹ trust nínú ẹ̀ ní sọ̀rọ̀ torí pàdé mi lè eh, hmm. jẹ́. ẹ̀ẹ́ pàdé ẹ̀ mo jẹ́ ṣáà ní sójá kí n bí ẹ jàre. ẹwẹ má ṣèyànnú jàre mo ti request uber kò dẹ̀ ní pẹ́ débi báyìí. Ah, o wàá lè cancel uber. ẹwẹ uncle di méjì ẹ má worry mo ṣe ń lọ síbò mi i'll be fine. ẹ ẹ eh? o lè cancel uber. ok ẹ má worry jàre. is that right. ó náà pé òun náà ló dé gan-an òun náà lélẹ̀ ok uncle di méjì máa ń rí ọ̀nà ìta. ọlọ́run aṣọ ẹ o. àtẹ̀yìn náà. Okay. Bye. Bye, ìwọ náà o. Eh, eh, eh, hmm. Ooh. taking away you don't dey me. i no be say e to be o. ìjà ìfọ̀wé ti dín wọn ṣe. bọ̀bọ̀ àná tó lọ bá o ò gbé baby. Oh, o me. jí sí o ò sọ nǹkan tó ṣẹlẹ̀ o kò wà o kò jẹ́ tù sí bíbá yìí. ọmọ àná yẹn máa ti oh ń gbọ́ máa dé àná yẹn fífi àwọn yẹ. ọmọ yẹn ti mad o oh. I get myself to the fullest baby. ah àwọn èèyàn dè máa ń sọ wípé bọ̀bọ́ yẹn ò kì í náwó ọmọ ilé ìnáwó ó ṣe nọ́mà mọ̀. kò ṣe ní náwó bọ̀bọ́ yẹn ò ṣe ní ná owó kí ah, o ah. máa la ohun ẹyin kòkòrò lẹ́nu ẹ̀ ni especially tó bá jẹ́ oyin ìgàn ìwọ gangan ni oyin ìgàn oyin gidi oyin wey no dey give person diabetes okay. oyin wey no dey give person back pain okay. oyin wey no dey give person low sperm count ó pọ̀ gan-an kò ṣe ní sanwó á oh. ẹ̀ kú ni. <laughs> More or less, cheers to this. This is a good news. Cheers to more good news, of course. More life, more happiness, you know. Come <laughs> ah, ọ̀rẹ́ mi hmm? eléyìí tó ti sílẹ̀ sọ́dún yẹn ní ká pààrọ̀ eléyìí náà kò gbẹ ẹni sí mọ̀ ẹni sí yẹn soft bákan yẹn. <laughs> okay baby nínú sànà òun ìdí wà nílẹ̀ ọ̀tá má wọrí jẹ́ kó gbé wa èmi náà fọ̀ tó bá lówó ẹnẹ̀sí má pèsè sí i. Eh! tó o bá lówó ẹlẹ́sìn má pèsè. that's okay baby. check the customer dáadáa ni. dáadáa ni customer dáadáa ni yéyé dáadáa ni. bàbá. yóòyè wọn lọ́la Mo ò fọwọ́ síbi tó ń gbé ẹni ṣó tẹ́nìkan kan ò ṣe rí i. ó di dandan kojú rẹ̀ oró ń nìkan ò mo ní pé kò yé wọn. but sista mi hey, gẹ́ọ̀ yẹn fọ́ ni o báwo ló ṣe máa ní o fẹ́ ta báàgì ẹ̀ ní one point two million ẹ wọ ẹ má ra o. Ah. <laughs> ṣé o ń ṣeré ni wáyé tó ṣe máa ní kí n má rà kí ló rán pẹ̀lú pé mo ra báàgì one point two million naira. ẹ fẹ́ ra báàgì one point two million naira kí ni tó wrong ni kéèyàn ra báàgì ní oyè yẹn ló sọ fún mi what's wrong in it as a matter of fact quality lèmi máa ń bá dé o mi ò bá quantity dé o. season money. listen owó tó dà ìpò jẹ lójú yìí tó bá change ẹ̀ sí pounds or kó change ẹ̀ sí dollars kò máa dán kankan nàìjíríà mo ní owó tó gbà ẹgbẹ́ currency ti fọ́ jókòó síbẹ̀ kó máa sọ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ìgbà ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ mi ẹ̀fẹ̀ àwọn ọmọ ẹ̀tì mi lónìí owó tó tó nǹkan kan. ẹ sista mi since ten yìí ti fẹ́ ra bag one point two million ẹ bá mi ra eh, bàtà one forty k. kò sí nǹkan tó rọrùn nígbà tí wọ́n ra bag five thousand fún ẹ̀yàn wọ́n bag ten thousand náà ìwọ náà ṣàmọ̀ pé there are some bags that are very very fine tó dẹ̀ pé owó ẹ̀ ò ju five thousand mi ò fẹ́ mi fún mi ò fẹ́ yẹn ó ní one forty ló bàtà yẹn gọgọgọ tari yẹn one forty k bára fọ mi ẹ lè máa sílè kémi máa sílè náà ṣe bá bùrù yín ni mo jẹ. de ṣinṣin kó wọnú fóònù mi kó wá san owó ẹ̀fọ́ rẹ̀. <laughs> Hi darling. Uncle Dimeji, I can't Bye. Welcome, darling. Oh. Mm. okay. Oh. Yeah, fine. Montreal ń try àti ṣe ohun kankan but um, I think it would be nice for you to get your shirt off, get ready, and then come back to it. Oh, i am sure to do that. All right, darling. I'll be here with you. <laughs> Màá ti table kò tó dé. irú ọmọ wo lọmọ tó fún mi náà ó dẹ̀ jókòó kò tiẹ̀ ṣé bí gbé kankan ṣẹlẹ̀ rárá abọ́mọkọ́mọ lọmọ lè fẹ́ yà ni kò sígbà tẹ́gbọ́n ò ní gbọ́ à ń sọ fẹ́ gbọ́n ẹ̀ gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ lé gbọ́n máa bà máa ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ yéyéyé. ẹ jẹ́ ṣọ́ra nílé ayé yìí ẹ jẹ́ ká ṣọ́. yes sir yes sir yes sir ẹ máa mú ìdìbọn àbórí yóò dání. ìdí wo ìdí ni mú bọ̀. ẹ bínú sọ fún mi kí ni nǹkan tó fa nǹkan tí mo rí fún mi tẹ̀ ń yẹn má fún mi o. tó bá parọ́ fún mi ó lùzì iṣẹ́ ẹ̀yìn ẹ̀ kí ló fa nǹkan tí mo rí wà àti tó fún mi tẹ̀ ṣe yẹn. tó fún mi náà ló fà sá. lọ́nà o. sẹ́rí hmm. jẹ́jẹ́jẹ́jẹ́ tèmi lèmi dúró tèmi wà lórí kọ́ọ̀lù tí mò ń gba kọ́ọ̀ tí kan náà àwọn mọ̀lẹ́bí mi pè mí. lédè kúkúrú ẹ sáà ti rí tàbí ẹ ti tà á ẹ bá ń gbé fóònù fún àǹtí bílí ẹ gbé fóònù fún àǹtí bílí àǹtí bílí kí ẹ dákun torí ọlọ́run ẹ jọ̀ọ́ owó tó bá kàn mí tó bá kàn mí kẹsẹ kí ni àní ẹ mọ̀kọ́ àní ẹ̀dọ́ ẹ mọ̀kọ́ mi fún baba Gani o baba Gani dẹ́gbẹ́ ayé ń bá wọn náwó ni ẹnu ẹnu ẹnu ni wọn mọ̀ fi sọ̀rọ̀ yìí ẹ mọ̀kọ́ mi baba Gani ẹ bá ẹ bá àǹtí bílíkì tẹ́ ẹ bá fẹ́ sẹ̀ mí ẹ̀yin ni ẹ bá mi kówó mi lọ́wọ́ ṣé one point five wà nù ọmọ ní owó ni mo ní ká ọ̀rẹ́ ẹ fi fóònù mi sí sípíkà ẹ mọ̀ pé fóònù mi baba Gani ìfẹ́ bá wọn sọ̀rọ̀ ni ọ̀ràn ni àǹtí bílíkì ọwọ́ yín ni mo fẹ́ kí n ti bá owó mi one point five mi kò sí gbọ́dọ̀ dín sílẹ̀ kan tó bá dín one náírà báyìí ntẹ̀mí àti ọjọ́ múlẹ̀ nǹkan kọ́ ọmọ ìkáàrin ọmọ ìyàwó bàjẹ́ o ebi oníkọ́ káàrin ọmọ ìyàwó bàjẹ́ o bóyá jẹ́nu o ọlọ́run fún àbáyíká sí ní tó kálukú abájọ pin o a ẹni tó lo ogún gangan gangan gangan gangan tó ló fẹ́ kú ni nígbà tí kú sì ti wọlé tó ti mú lọ́hùn kí lára fẹ́ sẹ́ àṣà pin òkú rẹ̀ náà ọlọ́run kó bọ̀ ọ̀run kẹ́ bá mi a tó fún mi ṣe ìyìnbọn pé wọ́n wà nílé ìyìn tiẹ̀ wàá gbọ́rù ẹ̀ rárá rárá ìgbọ́kẹ́ ìdágbárù ìgbọ́kẹ́ ìdáwó gbogbo ẹ̀rọ ọkàn mi ni pé bóyá o jí bọ́ta. àmọ́ wàá nílé mò ń tẹ fún ẹ. pẹ̀lẹ́. dẹ́sẹ̀ ṣé mo fẹ́ fine. <gasps> fine. Hmm. Ah, <laughs> àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ fún mi èmi bẹ́ẹ̀ ah, èmi máa ń rò kan tì mí ni mo rò pọ́n gà mí ni nítorí pé tí máa wo gíláàsì mo rí pé ṣé ìrìn ìrìn ṣe máa ń wọ ìyẹn notice pé mo máa ń fọ́ fún ẹ. èmi ò lè mọ hmm. <laughs> èmi ò lè mọ ní tí mo kàn sámọ̀ ni pé gbogbo ẹni tí ń gbénu ilé ìfẹ́ràn mi dáadáa. Ah, èmi lọ mi gan-an. èmi tẹ̀ <laughs> tẹ̀ ah, wá mú ọwọ́ sí òun ó jẹ́ kára máa fẹ́ máa rìn mí bí ẹ̀ bá kàn gbèsè hmm. hmm. mo ti fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ kínú. ṣó máa da kí n rọ ọmọ tó rẹwà báyìí tó dùn ju ṣúgà lọ ṣó máa make sense kí n wá bu rẹwà. Ah, ọlọ́run ní jẹ́ àríró ẹ̀ àárín ah, hmm. títí ń dùn ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àpà èèyàn àtọ́lóbù pé èèyàn ní ó rí irú ẹ̀ tó dùn báyìí tí ọmọ ní káyé rẹ̀ ó tún padà bàjẹ́ ayé rẹ̀ ò ní bàjẹ́ lágbára ọlọ́run ò ní burẹ́wà lágbára ọlọ́run ọkùnrin tó pàdé tó jẹ́ pé olóbù kù ò ní rówó mẹ́ǹtẹ́nì ayé rẹ̀ ò ní pàdé rẹ̀ tó wá rí ọkùnrin tó bá rírú ẹ̀ ó rí nǹkan gidi yé ẹni tó bá sọ ọ́ nù bígbà tí yẹn sọ penalty nù hmm. ọlọ́run bígbà tí yẹn gba penalty lọ yìí <laughs> ọmọ ayé kí ni nǹkan ṣe mí bó ṣe ń fi ọwọ́ sí mi láyà nǹkan ṣe mí o nǹkan ṣe mí ara yéè kí ni àní ah. nǹkan ṣe mí ṣé mo fẹ́ ríra mi tì ní. ẹ wo ẹ má ti jẹ́ kí n kọ̀kan ṣe mm-hmm. mo ti fẹ́ sàn kọ̀kan fún yín. kí ni. mo fẹ́ ra cream mi. Mm-hmm. Mm. cream para. Mm-hmm. five hundred k lọ́dẹ̀ ń ta. five hundred thousand yìí. Mm. ok. àti irun kan bone straight lọ́ọ́ pè é. Ah, a ní nǹkan nǹkan ṣe mí o eh, nǹkan. Ah, ah. kí ló dé tó fi ń gbọ̀n báyìí. ara mi ní gbọ̀n mi kọ́ ọ. yé yé. kí ni. ìgbà <laughs> ìgbà tó fọwọ́ síbi ó dàbí ìgbà pé iná gbé mi ni. yé hmm. yé. Ah, kí ló ṣe é. <laughs> kò sí wàhálà eh. kò sí wàhálà. <laughs> Eh. Hmm. gbẹ́sẹ̀ lè ó tún kún nǹkan ẹ̀rọ kan hmm. mm-hmm. mo fẹ́ ra irun bone straight ló ń pè é. Mm-hmm ọ̀dà hmm. mo ti gbọ́ <laughs> ṣebí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ṣebí eight hundred yéé yéé yéé yéé <laughs> kí ló dé. Ah, ọlọ́run mo ń ṣe nǹkan tàbí kí nǹkan mọ sí mi n lè sọ yéé. Hmm, ṣé máa ra fún mi rà. ṣe gbogbo àwọn tá a sọ. Hmm, owó náà ni mo fẹ́. Ah, kí ló dé tí ìnira olórí burúkú lọkùnrin tí ò bá fẹ́ ra nǹkan fún mi eh olórí burúkú ni obìnrin pé ọkọ ló ń ṣiṣẹ́ lọ́wọ́ bọ bá ṣiṣẹ́ tata ló kù fún mo gbé mo gbé o. ló ṣe ẹ yé nǹkan ṣe mí ni. kí ló ṣe ẹ àní nǹkan ti ṣe mí ṣe. yé yé yé yé nǹkan náà ti ṣe mí o ah, ṣé mo lè mo lè rí ibi tọ̀. Ah, báwo lẹ ṣe fẹ́ sẹ́. Ah, tó bá jẹ́ pé tonítọ̀ táyé gbà mí ni ọlọ́run gbọ́ mo lè tọ̀ lẹ́ẹ̀mẹ́ta léra wọn mo yá wèrè lórí ìtọ̀ olórí ibú ni mí lórí ìtọ̀ <laughs> wèrè ni mí mo tọ̀ léra wọn ni. hundred thousand. kò ní dáa fún mi tí màá fún ọkọ hmm? màá kó fún ọ di ọlọ́run gbọ́ yéé yéé Ah! tí máa lè tọ̀ lẹ́ẹ̀mẹ́ta léra wọn eight hundred kan one point two ni ó jẹ one point two ni ó jẹ. bóyá nínú ọ̀rọ̀ tèmi àtàwọn mọ̀lẹ́bí mi jọ ń sọ pé owó kan ti wà ńlẹ̀ fún mi o one point five o bóyá inú ẹ̀ ló gbọ́ tó fi di pé ó ta ti wèrè mo kàn sáré pé ó súnmọ́ mi ni nígbà tó súnmọ́ mi wá ní àìmí mi ò pé òun ní àwọn ìṣòro kéékèèké kan o ibi òun láwọn pọ́blẹ́mù mo wá ní kí ni pọ́blẹ́mù ẹ̀ wá ní òun fẹ́ẹ́ owó tó tó bíi one point two mo á ní à ah, one point two nínú one point five ti bẹ̀ lẹ̀ à ah, mo á ní tó wáyé pé one point two ni n tí wọ́n fẹ́ ìwọ yọ one point two tiẹ̀ three hundred tó kù ó ti tẹ̀mí ṣe gbogbo gbèsè ayé tèmi lèmi ṣe gba mú three hundred níbẹ̀ òun one two. nígbà tí wọ́n wá gbà kó máa fún lówó yẹn kí ló ń wá fún ẹ. ah ó kó mi mọ́ra ni ọ̀gá hmm? ó lọ́ mi mọ́ ó fẹ́ lọ́ mi mọ́rin èmi náà wàá lọ́ mọ́rin ìbẹ̀lẹ̀ ti yí bá wa nígbà tẹ dé o. bẹ́ẹ̀ni. so o ṣe. ah ọ̀gá omi gangan kọ́ ni mo ṣe òun ló ṣe tó pọ̀ jù bẹ́ẹ̀ òkè ló wà. òun ló wà lókè o president ọlọ́run. òkè ló wà òun ló wà lókè ń fún mi blow job nígbà tó wá ya ìgbà tó fi tó fi yí mi padà gbà ń lẹ́yìn wọlé o lẹ́ẹ̀ fi pè wá ó gbé mi dé gbogbo àwọn ibi tèmi kò tiẹ̀ lérò pé òun gangan lè mọ kíní ọ̀hún ṣe débẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wé mi náà èmi gan ò ní wà nílé o mi ò ní wà bá kẹ̀mí àtọ̀bẹ̀rẹ̀ nínú ilé mi ò ní o mo ya àwòrán gangan ni o. Hmm. báwo ló ṣe wá fíìmù. ah ṣé ń gbà tí mo jẹ tán àbí tó jẹ mi tán inú mi dùn gan sa <laughs> pé mo mo fi invest sí mo invest owó mi síbi tí ti lù sí ìlú sì ń bẹ lára èmi ọmọ pọ́nmọ́ ya àwòrán báwọn ọ̀gá o ọlọ́run bí tẹ̀sí ọlọ́run wà ń o ó ya àwòrán gidi gangan ni o ó gbé mi rìn ó gbé mi sáré kò sí tí òfin mi ṣe tán mi náà wá yọ̀ǹda ara mi lẹ́ẹ̀fún pé pàmí dáa lẹ́ẹ̀bọ̀ wà lè pàmí. What an experience. Ẹ wá bínú sá. Ẹ wá bínú sá. Ẹ ti bá ń wọ ọmọ gan níta yẹn, onímọ̀ kò ya òrè nínú ilé bẹ́ẹ̀ o. Ló bẹ́ owó lọ akóso lórí ipò tí ẹ̀ka yé mi. Àbí bá ẹ̀ka yé mi. Ó ṣe. Ọ̀gá àjọ ṣe ni sá. Ẹ ẹ ẹ káwa mọ́ bẹ́ẹ̀. Ah. Ẹ káwa mọ́ bẹ́ẹ̀. Bẹ́sẹ̀ lè máa lọ. Ẹ má bínú sá. Ẹ má bínú. Ẹ má bínú ẹ mọ̀ bínú mi ní serú ẹ̀ mọ̀ irú ẹ̀ ní wáyé mọ́. tó bá ní irú ẹ̀ ní wáyé èyí tó ti wáyé ṣo lè dá padà ni. ah mi náà béèrè owó tèmi náà padà lọ́wọ́ tiẹ̀ náà sà. káàsì. ẹ bínú sà. ẹ bínú sà. Hmm. Hmm. Jókòó. Sọ fún mi. Sá. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ìdàfẹ́ kẹ́gbọ́n ẹ̀ gbọ́ ni mo ṣe ní kò ní ṣó yàrá. Kí ló ń ṣe ẹ́? Mi ò understand ẹ̀. Kò ṣe pé mo ní ìdápọ́lọ́jì ẹ̀. Okay? Bọ̀tìwà tó ń wù yẹn gangan ni kò ṣe tọmọlúàbí o boyfriend now. Okay, kì í ṣọmọ kékeré feel like anything lọ boyfriend there. wàá bring ara so low gbẹ́sẹ̀ lé ah ordinary gate man You wá bẹ̀rẹ̀ sí ní yàtà lórí ẹ̀ ó ń yàtà lórí gate man ordinary gate man i mean kí ló ṣe Is there something wrong with you? Ẹ má bínú sá. Mo ní kó má bẹ̀ Apology kọ́ ni mo need. Ó ah, mọ̀ tún mi, I don't want dirty girl around me. Mi ò fẹ́. Tí gbèsè lè bá tí o bá dẹ́ lóhùn mọ́ sìn, the next thing wà bọ́ sàdúgbò. Àwọn ará àdúgbò abẹ́rẹ́ sí ní láì. Níbo abẹ́rẹ́ sí ní gùn ẹ̀. Àwọn ará máa kọjá, a máa ṣakọ, wọ́n á máa yí múlé, wọ́n á pàkọ́ wọ́n dá àbúrò ìyàwó ẹ̀ tó jẹ́ pàǹfààní àdúgbò ni líla làwọn ńlá àwòdẹ̀ nímọ̀ I don't want that. ẹ má bínú sí mi sá ẹ jọ nǹkan di méjì ẹ má sọ fún sista mi ẹ ṣàmọ̀ pé tí sista mìíràn bá gbọ́ wọn ní tèkẹ́ láìpẹ́ pẹ̀lú mi. owó ò fẹ́ kí n sọ fún sista ẹ then you have to change. I promise you sir ma change mi ní ṣí mọ. you mean it. bẹ́ẹ̀ ni sir I will turn a new leaf. ẹ jọ sir must change. A young, pretty girl like, like, like, like you, promising, promising future. I'm fine, why Jackie, you come and share Please change, don't do it again at all. Go classy, go classy. Thank you, sir. Ohun tẹ́ mọ̀ lẹ́mọ̀, ohun tẹ́ ò mọ̀, ẹ ò ló ṣẹlẹ̀? mo mọ̀ pé tí mo bá mí òtẹ̀ ẹni gbọ́ nǹkan tí mo fẹ́ sọ mo lè fẹ́ bá yín sọ̀rọ̀. ṣòro ìwọ fún ara ẹ mọ̀ pé tó bá ti sọ fún mi pé o fẹ́ bá mi sọ̀rọ̀ báyà mi máa ń jà. <laughs> Ah, ah, kí ló ṣẹlẹ̀ anyway there's nothing much to say mo kàn fẹ́ sọ fún yín pé èmi fẹ́ lọ jayé orí mi pẹ̀lú chief ní weekend. <laughs> èmi fẹ́ lọ sọ fún yín pé mo fẹ́ jayé eré mi pẹ̀lú chief ní weekend <laughs> ìyẹn wá ní kíni torí ẹ̀ ló ṣe mute tv ó dá mo gbọ́ ọ weekend tó ń sọ̀rọ̀ yìí ṣokò fẹ́ lọ fún few hours ni àbí you're going for the whole weekend. ah sister mi mo lọ ní friday morning má padà wá ní maybe sunday night or monday morning ṣá. Hmm? yes na. No. you mean friday saturday ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. Mm-hmm. Elo ló fẹ́ fún ẹ tó fẹ́ lọ lo three good days. two hundred k ló ní ọmọ fún mi ah, apart from the money ẹ mọ̀ pé ayé wọn à ń bẹ́ dẹ̀ mọ́ àbúrò tẹ̀mí náà mo láì kí n máa jayé orí mi. Ah. now listen tí n bá lè bá ẹ sọ tọrọ kò ní mi ò ní ọmọ àjàyé orí ẹ but me, mo wá ti pé recently to bá ti sọ fún mi pé o fẹ́ jáde lọ àyà mi máa ń fine you are not a kid o n ṣọmọ kékeré but àbá o tún kọ̀ sáré lọ fẹ́ Listen, mo bẹ̀ ẹ́, mo bẹ̀ ẹ́ ni o. Mi ò sọ pé dandan o, mi ò tọ́ nǹkan lábàá ẹ̀ sọ̀rọ̀ o, but please, your health is very very very important to me. The necessary precautions to yẹ take, I beg you, please, I want you to take them. Ṣùgbọ́n tó bá délé tán, ọ̀tọ̀ nìkan tẹ́nu máa sọ, ọ̀tọ̀ nìkan tára máa mọ̀. I beg you, please. Nǹkan tó máa lò kó tó ṣe anything, use it. After the normal protection tó yẹ kó protect her. I kó tó ṣe anything do it and the one you're supposed to do after anything do it please i beg you. má kàn débẹ̀ kó sọ pé nítorí pé o fẹ́ lọ jayé orí ẹ owó o gbàgbé àwọn nǹkan tó yẹ kó ṣe o take care ara ẹ ẹ̀mí your health is very important as well and please o kò sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o ní ọmọ àfọ ẹ kan two hundred k oṣù ọmọdé owó listen fine i know but èló ni two hundred thousand ṣé wàá jówó tí mi ò lè fún ẹ ni but mo understand pé fine you need this money as well because I personally want you to keep, to start saving. mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ń dá gbogbo owó tó bá ń rí ìjọ tó bẹ́ẹ̀ ni mi ò ṣe sọ pé ok mo fẹ́ kó stop tí bá ní kó stop ń sìn fine ni wọ́n bá ní nǹkan tèmi náà lè ṣe fún ẹ advice mo lè fún ẹ ni mo ń fún ẹ yìí at least wàá tẹ̀ máa tó owó jọ wàá máa fi ohun you gather them together to do something tangible nǹkan tẹ́mi náà bá dẹ̀ lágbára láti ṣe fún ẹ sásìkò bá tó èmi náà á dẹ̀ ṣe pé òkè fáìn o wọn ò pé ó ti gádà òye báyìí o at the end of the day o nǹkan báyìí lèmi náà fẹ́ fi ràn ẹ́ lọ́wọ́ o torí ẹ ní mi ò ṣe lè sọ pé òkè fáìn mi mo fẹ́ díjú pé mi ò fẹ́ kó ṣe nǹkan báyìí mọ́ but advice náà ni mo lè máa fún ẹ i can only put you through kí n máa tọ́ ẹ sọ́nà kí n máa ṣàlàyé fún ẹ pé jọ o má gbàgbé ara ẹ o má ṣe báyìí o so mo bẹ̀ be very very careful please. yes ma ẹ ṣáà mọ̀ pé mo máa always guided so that's not a problem. mo my pé o always guided but I get to lọ jẹ yìí mo fẹ́ kó include ẹ̀ kó o fi sí inú etí ẹ̀ please my life is at stake as well protect yourself okay. protect yourself mo lè bẹ́ẹ̀ record ẹ̀ sorry phone can send as voice ah, note kó máa gbọ́ ẹ̀ sọ̀rọ̀ tẹ́mi yé mi. <laughs> mo ti gbọ́ yín náà sísá mi. jọ̀ọ́ mute tv Okay. ṣé mo free by. yes. Oh, ṣàgbà ẹni ó ṣàgbà ẹni oh ṣàgbà ẹni ó ṣàgbà ẹni ohun tá ò mọ̀ ó ṣàgbà. Hey, baby. Oh, darling. You ready? Yeah, I'm fine disappointed. I, I were not even a what kiss. What is it again? Not a kiss, not a hug, not a, huh? Come on. Oh. Oh, Kenny. Sorry. <laughs> ah, baby. Mati, no, on. Come on to my first high person. What's it? Mm. Um, ọ̀rọ̀ àbúrò ẹ̀ ni. Um, oh. Ọ̀rọ̀ tó fún mi. Kí ló ṣe? Ìgbóló wà gan-an sẹ́f. Um, ó yẹ kó wà nílé oh no sorry darling Oh, so fún mi pay over fẹ́ lọ weekend pẹ̀lú àwọn ọ̀rẹ́ o. you see mi tí mo lọ nìyẹn ṣeré meeting. fún mi ti máa ń every weekend gbàrà oti lo. every weekend gbàrà oti lo. Cooking kò kí n ṣọmọ kékeré. kò fọ kiri jẹrẹ filẹ o she's just having fun. no kò yẹ fun Oti Paris school Oti ti serve tán ó ti ṣe everything kí ló let's get her busy sweetie ọwọ́ tó bá dilẹ̀ lèṣu máa ń ránṣẹ́ yes she's a pretty girl ó lọ bí ìbàlẹ̀ yẹn máa fi máa bẹ̀rẹ̀ sí ní fìlọ̀kulọ̀ lọ ọlọ́run ò ní jẹ́ kó sọ wá lórúkọ burúkú tó bá rẹ́dì láti ṣe business jẹ́ ká dá lókòwò let's give her money to start you know to bá dẹ̀ yẹ kó fẹ́ ṣiṣẹ́ ni i mean mo lè bá get iṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi i want her to be more serious i don't like the fact that she just goes around, jumps around. I don't like it. Well, um, let's get her busy. <laughs> that one I'm very sure about. Okay. But ọgbọ́n you nínú nǹkan tó sọ. Yeah. And fine. Sherry jumping around the ten so you know, Mama Bay, pé kò lè me in any way. There's no way that she can even make me regret anything. But her doing business and making money for herself and getting yeah. busy makes a lot of sense. Yes. How you prefer nǹkan kéékèèké tí rẹ̀ bá fẹ́ ra pad kó máa bèrè owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe pé wà ridiculous. at least ọmọ hmm. èèyàn ti ẹ̀kọ́ lórí èèyàn ẹni any bá ń share, or òní lọ pé òun fẹ́ lọ máa ṣe exactly and I don't mind the devil's hmm, workshop. Mm. Um, but ṣùgbọ́n bẹ́ẹ̀mi ṣe dúró bí ìyá fún fine she's my sister bẹ́ẹ̀ ni wọn náà ṣe máa dúró bí bàbá fún ìwọ ọ̀rọ̀ máa dùn tó wá jáde lẹ́nu ẹ kó bá sọ̀rọ̀ bí ọmọ pé okay o tí ó fún mi o this is how I want you to start doing I want you to be business oriented and all those things it will work well. Mm, I'll do that. You know, it's a big deal. But we're not allowed to fair nussy. No, fair nussy now. She might borrow me, but at least you should do the most. Ah. no, but me she for call ya me to say me big. Darling, stop it, Jerry. Stop. Kí ló dé tèmi ò lè jáde. Mi ò rebel. Why? Mi ò rebel. Ṣé nítorí to ẹni mo ṣe padà ní. Kí ló wọ́n sábẹ́ gini? Ah. Why would you want to say? Mi ò rebel. Ṣé àmọ́ ẹsẹ̀ wa kì í bẹ́ẹ̀ ṣe? Stop it, Jerry. Darling, let me help you. Ah. Mẹ́sẹ̀ wa. Ṣé wọ́n náà? We're watching this movie together. <laughs> ohun tá ò mọ̀ ó ṣàgbà ẹni ó ṣàgbà ẹni. Oh, oh, oh, oh, ṣàgbà ẹni o. ẹnjìnìá ti méjì ó gbà wá pa. mo wà yín kọ́. ẹ̀rọ àṣà ẹ̀tẹ̀lẹ̀ ó tó jẹ́ mẹ́ta fábílì nǹkan. adúpẹ́ fọlọ́run. so ẹ̀yin náà máa ń wálé honourable Dàpọ̀. mo máa ń wà. oh really ọ̀gá àbúkú wa yín dọ́fíìs several times ẹ máa ní ẹ bízì ẹ lọ fún contract kan. but ẹ ẹ tẹ́ bàbá ẹ̀ lè jẹ́ káàdì rà. káàdì rà. rí pẹpẹ lórí ìyá àti pàdé wa sọ́la lónìí. ẹja rẹ kẹtọ yìí wà níbi àmì ò lè fi ṣe. Ah, all right okay all right sir i take care. all right nice yeah. any nice day. Eh, make sure okay no problem. aláàrẹ ló láyé. kò sẹ́ni tó lè rí àfọlọ́run ọba. òun tẹ́ mọ̀ lẹ́mọ̀ o òun tẹ́ ò mọ̀ ẹ́ ò mọ̀. baby baby. My Mo láìkò Go ò a mirror. at all at all. Oh baby. Oh baby. We have to go now. Mo ti send the Owusa County. so you gotta prepare yourself. Mm. And in time. Ah, o ti original ti rí

àgbà ẹni yéyéyé ó ṣàgbà ẹni. ẹni bá béèrè ọ̀nà ni ò ní ṣìnà ohun tá ò mọ kọjá òye wa torí pé aṣọ òkùnkùn àní bó bá aṣọ. àlàyé àti mọ̀ ìkòkò sùn scatter bright ọmọ gbígbó yẹn máa le gan nìyẹn o. inú ìdùnnú ìbéèrè láàyè kí n tó máa lọ i'm very tired. okay you guys dey relax in bed because i don't get òpópó mẹ́ka gan-an tó mọ́ tòòrò gan-an èèyàn kan ló ń gbà ah, ó dẹ̀ gbowó ọsibítù tó rí yẹn ẹ́ ẹ́ gbowó ọsibítù bed ìlàkùn tó ní láti bẹ́ẹ̀dì ni o rẹ̀ máa sanwó ẹ̀. mo rí i pé pọ̀ jù jàre. ó dà ìwọ ló mọ̀. E anyway mo fẹ́ order oúnjẹ are you interested? I think he's fine Ah, mo máa rí lè ṣiṣẹ́ gan-an eléyìí tóbi ò pa ẹ̀yìn ọmọ iṣẹ́ ńlá ló lọ sí o. kò yé wọn yóò yé wọn lọ́la. Yeah. fọwọ́ síbi tó ń gbé ẹni ṣóun tẹ́nìkan kan ò ṣe rí. uncle di méjì. How are you? I know. Hey! Àlejò ńlá ni mo gbà lénìí. Àbí o. <laughs> Ó dá mi lójú pójú máa rọ̀ lénìí. Oh yes, ojú máa rọ̀. How are you? adúpẹ́ o. how was your night. fine thank you. good to see you. ọmọ kùdí méjì eléyìí tí mo rí yín bíbá ilé mi èmi mọ̀ pé ẹ kò lè déédéé wá torí pé on a normal day is either kẹ́ ti wà níbi iṣẹ́ or ẹ ti fẹ́ débi iṣẹ́ so kí ló ṣẹlẹ̀. Um, all right lóòótọ́ yeah mo ń lọ síbi iṣẹ́ ni mo kọ decide pé kí n yà kí n béèrè lọ́wọ́ ẹ̀ bóyá o máa need anything. anything. <laughs> mi ò need anything uncle di méjì tí bá dẹ̀ need gan mo máa sọ fún ẹ̀gbọ́n mi èyí tó bá dẹ̀ lè ṣe mo mọ̀ pé ó máa sọ fún yín ẹ dẹ̀ máa ṣe. <laughs> kí ni kí wọ́n fà yín báyìí. o fẹ́ ṣe mí lálejò. bẹ́ẹ̀ ni màá ṣàṣe yín lálejò ilé ìtẹ́tí wa tọ́jọ́ mi lẹ́yìn. tó fún mi fẹ́ fọ́fà mi nìkan. yes now. ok. tó fún mi. Hmm? ìwọ fúnra ẹni fẹ́ kó fira ẹ ṣe mí lálejò. <laughs> uncle Dimeji I need a little attention now ẹ really eléyìí now. Oh, she ṣe torí ojú ọmọ tẹ fi ń wò mí ló ń jẹ́ kí n máa ṣe lè tẹ this is you and I okay Omo so já mi i'm an understanding guy ẹ mo fẹ́ kí mi àti one level yẹn o they need regret ẹ trust me jẹ́ kí mi náà jẹ́ ń uncle Dimeji. yes baby. ṣẹ́yìn ò mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn ní fatọ́sí ni ìdí nìyẹn táwọn míì máa ń pè ní haram. jẹ́ kí n jẹ aram yẹn i mean tí bá jẹ aram má bí later kó kó follow i don't mind. uncle dimeji ṣe rí iṣẹ́ tẹ̀ ń wo yìí kò tọ́ sí rárá ẹ lè jẹ́ṣẹ́ yìí ẹ wá máa lọ. ṣé ìfẹ́ lóbi ṣe mọ̀ nínú ìmọ̀ nínú ẹni ṣohun tẹ́nìkan kan ò ṣe rí ó di dandan kojú rẹ̀ ó rohun tẹ́nìkan ò rí rí mo ní pé kò lé wọn. ẹ gbàgbé anything máa wọ aṣẹ́wó lọmọ yìí náà kí ló tó wá fẹ́ mi nírú attitude báyìí. àbí ó lè jẹ́ torí ẹ̀gbọ́n ẹ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé mo ti wọ one chance báyìí tó bá lọ sọ fẹ́ gbọ́n nǹkan ó lè kọ́ mi fẹ́ wọ wàhálà báyìí. But mi fẹ́ mi láti act fast kí n wá tún kí n tún ara mi pa lọ́dọ̀ ọ̀gá yìí kí n ṣàtúnṣe yẹn kó make sense lọ́mọ yìí ò gbọ́dọ̀ lọ mo ní láti jẹ́ṣẹ́ mọ́ yìí mo ní láti jẹ́ṣẹ́ èyí tó máa ṣe good girl fẹ́mi màá ránṣẹ́ hmm, màá ránṣẹ́ ilé màá jẹ́ kó mọ̀ yìí pé ìfà yẹn màá jẹ́ màá là màá fi ranù gbàbẹ́. kò yé wọn. wọn ò fọwọ́ síbi tó ń gbé. <laughs> báwo ni. wọ́n wá òkè o. yeah wàá lò tún rí right. <laughs> ṣé yes sir i okay thank you very much. Um, Monique, ní kí apologize for nǹkan tí mo ṣe i'm really sorry má bínú jọ. <laughs> Ah, èmi ò máa bínú be mélòó mélòó la fẹ́ kà Yeah, ti lọ Jerry. Are you sure? Of course. Okay. Ìwọ náà ni mo bá oúnjẹ yẹn wá. Eh, ah, ṣe o, ah, ah, ó pọ̀. Tẹ̀dẹ̀ máa wo ibi ń pa èmi náà, mo tẹ̀ sí ní mo fẹ́ lọ kíchìn lọ dáná lẹ́dẹ̀ yẹn. Ṣèyí gbọ́kàn mi ríran wá. <laughs> jẹ́. kò yé wọn. Ah, yóò yé wọn lọ́la. yé kò yé wọn o. yóò yé wọn lọ́la. wọn ò fọwọ́ síbi tó ń gbé ṣeun tẹ́nìkan kan ò ṣe rí ó di dandan kojú rẹ̀ ó ròun tẹ́nìkan ò rí mo ní pé kò yé wọn yóò yé wọn lọ́la. kẹ́ jẹ yìí ó ti fà yín lápò yìí. jọ jọ. ṣó yà yín lẹ́nu ẹ má jẹ́ kó yà yín lẹ́nu torí pé ẹni tó bá ṣe nǹkan ìfura ló máa ń kíyèsí ẹ̀ǹkùlé ọ̀ǹkù di méjì ṣẹ́yìn ò mọ̀ pé kò ń ṣe gbogbo ìfàlẹ̀ máa ń jẹ. gbogbo ìfà gbogbo ìfà kọ́ ló yẹ ká mọ jẹ gbogbo ìfà yé gbogbo ìfà kọ́ níbẹ̀ fún wa torí náà lájẹ pé kákíyè sára torí pa lójú lágbárí ṣùgbọ́n a kò fi ríran hàn hàn ẹ̀yà àlàhà lójú lágbárí ṣùgbọ́n a kò fi ríran gbogbo ìfà gbogbo ìfà gbogbo ìfà kọ́ ló yẹ ká mọ̀ jẹ ṣára o àwẹ̀. Ah, irọ́ ni o ó ti wọlé o ẹsẹ ẹkú náwó Ọlọ́run báde òní ti ṣe é ṣe sẹ ẹ gbàgbé òsì Ọlọ́run ó dáa kéèyàn kéèyàn ní àdéhùn ó dáa kéèyàn ládéhùn. dẹ́sẹ̀lé. yẹ́sà yẹ́sà. kí ló ń bọ́ ọmọ yẹn tó fún mi yẹn sọ. tó fún mi. ṣó gbádùn ṣá tó fún mi tó jáde sí kí ni wà á ẹjọ́ ń sọ nígbà wo ṣe ní ibi tẹ́mi tí mo dúró sí iná irọ́ èmi ń tẹ fóònù ni ẹnìkan ló fẹ́ ṣe ni owó sí mi ó sì sẹ́ẹ̀dì owó rẹ̀ wọlé ni mo ṣe ń pariwo pé àwọn ti wọlé o kò sọ pé bóyá mi ń bá yàn kankan sọ̀rọ̀. sórí tèmi ò wá pé ni. iye tí ìfojú tó fún mi lónìí. o ìfojú kan lẹ́yìn. pé everybody ti wọlé lánàá tẹ́ni kí ti géètì. o ṣe o túmọ̀ sí pé tó fún mi ṣì wà ní yàrá yìí. lágbára Ọlọ́run. tó fún mi ṣì wà nílé. ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ah. láàárọ̀ yìí o èmi ò tí ì géètì fún ẹnì kankan bí. ok bóyá wọlé kó pé tó fún mi yẹn jáde fún mi. ṣé nínú lézà ibo ló ló wà. ẹ ẹ inú ilé ni wọ́n wọ́n wà lálẹ́. lọ́pù wá lọ́pù wá nílé. sísí tó fún mi ọ̀gá ń pè yín sísí tó fún mi Sisi tó fún mi ọ̀gá ní ẹ yọjú. ọ̀gá ń pè yín ni. ọ̀gá àwọn náà tẹ́ ní kí n pè wá ni. èmi mo ní kọ́ kọ́ pè ẹ́. Oh, mo wà nílé ni ṣé kò sí problem. gbẹ́sẹ̀ lé wọ́n máa lọ. ẹ ọ̀gá mo ní sọ fún yín pé òní ni bá dé mi. wọlé lọ. ṣé èmi náà lè máa lọ ọ̀gá inú ní bá dé mi. Yes, sir ọ̀gá mo fẹ́ kẹ́ wíìsì mi ni. wọlé lọ. mo ti gbàgbé mi kọ́ ní bá dèmi. Mr. Dimeji irú position wo ni mo wá bá yín báyìí <laughs> eh? ẹ̀yin náà lè wá bá mi lọ́fíìsì lẹ́ni pé kí n ṣọ̀nà bí kọ́ńtrátì ṣe máa jẹ́ tiyín mo ti ṣe gbogbo effort mi láti jẹ́ kí kọ́ńtrátì jẹ́ tiyín mo débi báyìí sì kí n fún yín kẹlẹ̀ sign kọ́ńtrátì mo bá yín tó so yín lọ́pàá so yín lẹ́sẹ̀. Eh? ẹ ṣàánú mi ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ jẹ́ kí n sign contract ó wù mí kí n sign lẹ̀ ẹ jọ. Mr. Dimeji tẹ́ ẹ̀ sọ èmi kọ́ mo dè yín èmi dẹ́ kọ́ ni máa tú yín ah. àní mo fẹ́ kẹ́ mọ̀ kankan o mi lè gbé ẹrù ẹlẹ́rù sórí kí n fa tèmi lọ́wọ́ ah. and again mo fẹ́ kẹ́ mọ̀ pé àwọn ọ̀gá wọ́n ní láti confam bí ẹ̀yin lẹ sáyẹn kìíní nǹkan tó lè approve ẹ̀. inú mi torí ọlọ́mọ bẹ́ẹ̀ jálù mi má jẹ́ kí contract yìí bọ́ ọmọ mi lọ́wọ́. eléyìí ó ti bọ́ lọ́wọ́ ẹ̀. torí ọlọ́mọ bẹ́ẹ̀ jọ ṣàánú mi ọ̀nà jẹ́lé ilé ìbàjẹ́ kó bọ́ lọ́wọ́ mi jọ torí ọlọ́run ṣàánú mi ẹnu stefani ẹ mo ti ń bọ̀ mo ń bọ̀ ah, à máa sáìn ní ìbílẹ̀ ní gbogbo ẹ̀ má kí lẹ sọ. ṣàlàyé fún yín pé kí ni yóò lè wọ́. èmi ni mo pè yín ni mo ní pé kí ni ì ti bọ́ sí i ṣé rántí pé mi náà yìí ni mo tún pè yín padà pé kò bọ́ sí mọ́ mi lè parọ́ fún yín ọ̀gá ti assign gbogbo kí ni ìfẹ́ lò mí. ẹ má ṣe yẹn fún mi in ten minutes màá dọ́dọ̀ yín ṣé bí kí n kàn ti sign document yìí ni ẹ jọ mi ò gbọdọ̀ lose contract yẹn Mr. K tẹ bá pèsè rice kìíní jù tẹ bá ṣe kàn wá. tẹ bá gbàjẹ lẹ́nu mi kò ní fọ́n ní o. ẹ bá ń bá àwọn ọ̀gá sọ̀rọ̀ ẹ jọ. Mr. Adimeji ẹ jẹ́ n ṣàlàyé fún yín ṣe rí presently iṣẹ́ ilé yìí ó ti bọ́ kò dẹ̀ sí nǹkan téèyàn kan lè ṣe sí. sake ẹ ní sùúrù. àló jẹ́ iṣẹ́ ti bọ́ jàre kẹ kó bó ṣe ń ṣe yín dànù jàre. hello hello. ṣé yóò wà gbọdọ̀ kún mi lọ́wọ́. eléyìí ti bọ́ lọ́wọ́ ẹ̀ torí kò ń ṣe gbogbo ìfà lèèyàn máa ń jẹ ìfà eléyìí ó ti fà ẹ́ lápò ya. Eh, eh, eh, eh, eh. ṣẹlẹ̀ lọ dẹ̀dẹ̀ wa. Darling, ah, ah, kí ló ṣẹlẹ̀? Kí ló tún pè mí nípa ìjayà bẹ́ẹ̀ yẹn? O ò lọ bí iṣẹ́, o tún padà wálé wáì. Is everything okay? Mo fẹ́ báyìí sọ̀rọ̀ ni. Tí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀, wọ́n á dẹ̀ pè mí lórí fóònù náà. Ṣé ó yẹ kó tún padà wálé ni? Please sit down Please sit down, please. Is it that serious? Please. yẹn so kí ni nǹkan náà. jọkẹ́ jọkẹ́ torí Ọlọ́run mo bẹ̀. kí ni gbogbo eléyìí. nísìrò ọkọ mi ló jẹ o lè máa dọ̀bálẹ̀ fún mi what is this. jẹ́ kí n dọ̀bálẹ̀. dìde dìde mi ní Did they? o dìde dìde dìde Did they ẹ kọ́kọ́ dìde a ní kó dìde mi ò ní dẹ lọ́wọ́ Did they? dìde sẹ́ a ní kó ó dà mọ́ ìyọ̀ǹda dìde. dídé jókòó dídé jókòó dídé jókòó náà má ṣe nǹkan tó dídé jókòó. ó dáa kí ló ṣẹlẹ̀. sọ̀rọ̀ ah. tó fẹ́ sọ náà mi láì kọ́ tó ń ṣe yìí o. àbúrò ẹ àbúrò ẹ ni. àbúrò mi <laughs> eh, kí ló ṣe tó fún mi what's wrong with that. sọ̀rọ̀ náà kí ló ṣe tó fún mi náà. no no don't scare me ìsọ nǹkan tó bá fẹ́ sọ. mistakenly mistakenly ẹṣọ. mistakenly. mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi àti ẹ̀. oh <laughs> oh oh oh that one má worry kí ni nǹkan tó fẹ́ sọ fún mi nípa nǹkan tó ṣe fún tó fún mi tèmi ò Yeah. Eh, mistakenly, ọ̀rẹ́ ìbẹ̀ àbí? No, no, no! She ọ̀rọ̀ mi wà to fẹ́ sọ fún mi tó feel pé mi ò mọ̀ pa ẹ̀? <laughs> Wo ò lè wọlé níbi tó jókòó sí yẹn. Ṣé nǹkan tó fẹ́ sọ mi ni? Darling, no, Ma ṣe wàhálà jìnnà. Kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ilé yìí tí mi ò mọ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àti tó fún mi gbogbo ẹ̀ ni mo mọ̀. Ó yẹ ẹlẹ́nu. Wo bí èmi ni mo pèèyàn láàbúrò mi èmi ni mo sọ fún pàbúrò mi ni tó fún mi kò dẹ̀ sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí tó fún mi tí kò kí n sọ fún mi so sọ fún mi ṣé nǹkan míì tó wà tó fẹ́ sọ. tell me darling. kò sí. mo ń jọ torí Ọlọ́run mo bẹ̀ please. àná mo ti sọ fún ẹ pé kó má máa dọ̀bálẹ̀ fún mi. Well, um, darling, mo feel pé um, àsìkò ti tó fún èmi náà láti sọ àwọn nǹkan kan tèmi náà ti ṣe sẹ́yìn tó ti ṣẹlẹ̀ tèmi náà ò sọ fún ẹ. Ẹ o ti ṣàlàyé títí ẹ èmi kan tiẹ̀ sọ fún ẹ pé mo mọ̀ but it's time for me to say mine as well. Yeah. Darling. Ẹjọ́ torí ọlọ́ má sọ má sọ. Jẹ́ kí n sọ. Èmi àti Gbẹ́sẹ̀lé nìkan láwa nínú ilé yìí. Wọ́n fi ṣe payback ìyẹn worse ìyẹn terrible ìyẹn ò dáa jọ. Charlie na ya. Ọkùnrin burú. Wọ́n wà heartless. Boy. For five years, I stood by you. ìwọ wà lọ ó padà ó sọ pé wọ́n bímọ fún ẹ ọmọ àlè Bóyè ọmọ àlè. ọmọ àlè. he is not a bastard he is my child. ìwọ tí mo ti fẹ́ fún ọdún márùn-ún ọmọ tiẹ̀ dá dámi lóhùn ọmọ tiẹ̀ dá despite my hard work despite bí mo ṣe make life comfortable for you ọmọ tó fún mi dá wọ́n sọ pé ẹni tó bá wáyé tí ò bímọ ayé asán ló wà. Ah, ah, bóyá my God ṣé mi lọ lóhun tó ń ṣọmọ ni what else do you want from me kí ni mi ti ṣe as a wife eh? what else I gave my all to you kò sí nǹkan tó fẹ́ kí n ṣe tí mi ò ṣe what else. mo fẹ́ mọ kí láǹfààní létà wá tí o sọ mọ́ bẹ́ẹ̀. ìgbéyàwó yes marriage. kí wàá ní àǹfààní ìgbéyàwó tí yóò so èso. love ìfẹ́ then give me something to love. Love me, Goye. I am your wife. Love me. Love me. Love me, Goye. Love me. Èmi nìyàwó ẹ. Love me. Learn to love me. Love me. Ìlú ti change you. kí ló fà á tí kankan nu wa ò fi ṣoríire. ààwẹ̀ àti àdúrà ni. ibo ló gbàgbọ́. n ká báyìí o. chọ́ọ̀chì wo ni ẹ fẹ́ lọ. miracle ministry church. ṣé wọ́n mọ tó wà ní bẹ́tú mi tó bá gba máìkì ẹ mú. ọlọ́ọ̀ mi máa kọ làlà kúkú làlà. ok. okay. ti bàjẹ́. tó bá dẹ̀ yẹ pé bọ̀dá ní ibi tán ti lọ tẹ̀ kó jẹ́ ká tètè mọ̀ nílé tán fi pásítọ̀ bójú yìí. Ah. àti ẹ̀kọ́ mímọ́. àmín kò séyìí kan ṣoṣo nù wọn tó yẹrí ajé wáyé. ọkọ ẹ̀ lè jáde ni. ó dàbí o. ó lé mi ni mi ò jẹ́ kóun ṣoríire. ẹ̀yin tá a wọ̀yàn sọ tá ẹ̀ lè wọlé yín sọ ṣàrò pé inú dùn pẹ̀lú bẹ́ẹ̀ mi ṣe ń ẹ wá. ìwọ ló máa pàdé mi ni máa pa ìwọ fẹ́ mi kan náà mi. kí ló ṣe lè. bíbélì sọ fún mi wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. so sweet like pizza pepperoni. Oh yo yo, baby, your body they totori you. She wanna do the do every day, do the do every time, do the do. Our body today totori. Woyo woyo. níbi ọmọ àní láìdẹ kì í ṣe pé ajá gbé níbi ọmọ. tìmùtìmù ẹ́ẹ́ tìmùtìmù ẹ́ẹ́.